èèyàn bá lo ọṣẹ dúdú kọ́ ni pé ó ń ṣe nǹkan dúdú kọ́ ni pé ó ń ṣoògùn àwọn tó ń ṣe ògùn mọ́ra wọn àwọn olórí eku ẹlẹ́sẹ̀ eku alápá eku ẹ bá mi wá tan wọn ẹwé ìkánná wọn ẹ má jẹ́ kí ìmísí kó tẹríba ẹ jẹ́ kí ìmísí kó rìn fẹ́ẹ̀mù kọ́ ló lè ṣe ìmísí ló lè ṣe ìjọ aláṣọ funfun bí ìjọ aláṣọ funfun bá gba gbogbo ilẹ̀ yìí kan bàbá àwọn àsọtẹ́lẹ̀ a máa jáde ní ọ̀tún àti òsì tó jẹ́ pé búburú kò ní ṣubú lùwá bẹ́ẹ̀ ni àrùnkárùn kí ó débi tí a gbé wà ọlọ́run rìn láàrin celestia ó dẹ̀ rìn láàrin kérúbù mo respect sẹ̀lẹ̀ gan mo dẹ̀ respect kérúbù gan ọ̀run rìn láàrin wọn ṣùgbọ́n gbogbo àwọn tí ó tako sí ìjọ aláṣọ funfun gbogbo wọn ni ká bí ọlọ́run tí kọ́ ọlọ́run kó palẹ̀ mọ́ wọn kó lọ́nà àwọn iṣẹ́ ẹlẹ́gbẹ́ kan wà tó jẹ́ pé kì í ṣe iṣẹ́ kérúbù àwọn ìbílẹ̀ ló ní àwọn ìbílẹ̀ ló lè yọmọ kúrò nínú ẹgbẹ́ gbogbo àwọn tẹ́ẹ̀ náà ń gbà lẹ́ẹ̀ṣọ́ ṣe é fa ọmọ ọlọ́mọ náà mọ̀ lẹ́yẹ fìyà jẹ wọn èdè lárúbáwá yẹn kò ṣe nǹkan kan náà pẹ̀lú kérúbù ó jọ nǹkan kan náà létí ìtumọ̀ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ àti pé àwọn ọmọ tẹ́ rí láṣọ ẹ̀ níjọsí ànẹ́sì yẹn èmèrè ló pọ̀ jù nù wọn àwọn ẹlẹ́gbẹ́ ọmọ ló ń wá ṣọ́ọ̀ṣì ìmísí ọlọ́run ẹ̀mí wà nínú aláṣọ funfun tó di kọ́. àti kérúbù àti sẹlẹ̀. ẹ á ìmísí wà ẹ jọ bó bá fojú di ìmísí wà sọnù àwọn àsọtẹ́lẹ̀ wà tó kàn fáàmù bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. pẹ̀lú tó wá ń gbé ẹ. ìmísí ọlọ́run ọba ni ìmísí ọlọ́run ọba ni ìmísí yẹn kò wá ń ṣe ara aláṣọ funfun nìkan ló ti ń rìn ìyẹn ló ṣe jẹ́ pé tẹ́ ẹ bá rí àwọn ọlọ́ṣun tó bá ń ṣọdún ọ̀ṣun wọ́n máa ní ẹ̀gún gùn wọ́n ẹ̀gún yẹn nìmí sí àti pé àwọn ọmọ tẹ́ ẹ rí láṣọ ẹ̀ níjọ́sí ànẹ́sì yẹn èmèrè ló pọ̀ jù nù wọn àwọn ẹlẹ́gbẹ́ ọmọ ló ń wá ṣọ́ọ̀ṣì. ṣẹlẹ̀ ń kó ṣé bẹ́ẹ̀ ló ṣọ́ àbẹ̀ náà ni. kò síbi tí ò sèmèrè kódà nílé yín gan-an wà hmm. kò síbi tí ò sì sà. so àwọn náà wá ń padà wá ń rìn nílànà tọ́lọ́run so ó ti di dandan tí ọmọ ẹlẹ́gbẹ́ bá wá síjọ aláṣọ funfun ẹ̀gùn yẹn ṣọ́rọ̀ mi yé yín òkè ọmọ kan ti wà ní church mi about three to four years ago nígbà yẹn àyèwà nu pákó la bí ń bí àti kò lọ sínú blọọkì náà nígbà tí ìmísí yẹn mu ẹ̀mí làwọn ènìyàn pè ṣùgbọ́n èmi mọ̀ pé ẹ̀gùn lógun kì í ṣèmísí ló mu àwọn èèyàn pé ẹ̀gùn lógun ọmọ yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí gbàdúrà fún àwọn wòlíì ló máa sọ̀rọ̀ àwọn máa sọ̀rọ̀ mà mo nílé yìí ò ṣe mí sí ẹ̀gùn lélẹ̀ tó rápálá tó ń sún ìmù nílẹ̀ bí ẹni tó wà nú odò yìí ẹ̀gùn ló mú lọ́ba ló máa sọ̀rọ̀ ìgbà kan nígbà tó fẹ́ẹ́ na ọmọ ọlọ́mọ pa ń bá gbà lọ́wọ́ wọn bàbá dami lé lórí lára ọmọ yẹn ló wà balẹ̀ mo wá rí i pé ẹgbẹ́ ló yọ ọmọ yẹn lẹ́nu sọ̀rọ̀ mi yé yín ṣe rí ẹ̀sìn tá à ń ṣe yóò wọnú ara wọn ni o àwọn iṣẹ́ ẹlẹ́gbẹ́ kan wà tó jẹ́ pé kì í ṣe iṣẹ́ kérúbù àwọn ìbílẹ̀ ló ní àwọn ìbílẹ̀ ló lè yọmọ kúrò nínú ẹgbẹ́ gbogbo àwọn tẹ́ẹ̀ náà ń gbà lẹ́ẹ̀ṣọ́ ìṣẹ́fà ọmọlọ́mọ náà mọ̀ lẹ́yẹ fìyà jẹ wọn ìgbálẹ̀ kọ́ ló máa gbé wọn kúrò nínú ẹgbẹ́ wọ́n ti na ayé ẹlòmíì fìgbálẹ̀ dápà sí lára bí ọmọ tó lọ jalè ẹ jẹ́ ká fi ti késàrì fún késàrì ọmọ tó bá yẹ kó mú lọ ṣe nǹkan ẹgbẹ́ fún ẹjẹ́ ọmú lọ kó lọ ṣe nǹkan ẹgbẹ́ fún ṣọ́rọ̀ mi yé yín kó má déye olùdènà tí ó má déye dènà àdúrà nínú ṣọ́ọ̀ṣì tó bá dẹ̀ máa padà wá sí ṣọ́ọ̀ṣì kó padà wá ìmísí yẹn yìí máa wà lára ẹ̀ ṣùgbọ́n jẹ́mi sí ẹ̀mí mímọ́ à ń gbọ́ yín olótù. ẹni tí ó wá jẹ́ emèrè nínú ẹgbẹ́ kan tí ó ní mísí tó ní ẹ̀bùn tó ní gbogbo ẹ̀ ǹjẹ́ tá a máa lo ìmísí yẹn tá a máa lo ẹ̀mí yẹn. dáadáadáadáa ó ṣeé ṣe kéèyàn convert kì í ṣe gbogbo èmèrè náà lẹ̀mí òkùnkùn no no no no no àwọn kan wà ẹ̀yà funfun ni wọ́n to the core tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí wá sí church tí wọ́n ti ń fi ìlànà hàn tí wọ́n ṣe àwọn ẹ̀tọ́ tó yẹ kí wọ́n ṣe lórí ẹ̀ òun gan ló máa ma sọ̀rọ̀ ìjìnlẹ̀ jù òun gan ló máa ma fèdè ìjìnlẹ̀ fọ̀ á dẹ̀ máa sàwọn àsọtẹ́lẹ̀ tó dáa ẹ yá padà sọ̀rọ̀ yín mà. ẹ padà. irú ẹ̀mí wo ni tí láti kékeré. Ah, eh, ara kò lè ṣe o ẹ̀mí ló lè ṣe o ẹ̀mí titi wa láti kékeré ah, ó ní agbára díẹ̀ kò ṣeé farawé torí láti kékeré láti ń kọ Arabic láti kékeré máa fàṣírí kan pamọ́ tí mi ìfẹ́ sọ síta. So à ń kọ arábìkì a dẹ̀ ń fi èdè fọ̀ a dẹ̀ ń túmọ̀ àti kékeré ni mo ti ń wọ̀n wọ̀n tú àti kékeré mo ti ń kọ arabic àṣírí kan tó kó wa láàrin mi àti ọlọ́run ọba ọ̀tọ̀ lórí ni àwa àkọ̀dá èèyàn kan ni wá ọlọ́run ló mọ bó ṣe dá àwa torí ẹ̀yà funfun gbáláwo làbá wa. kérúbù ìjọ kìrìsìtẹ́nì ni bẹ́ẹ̀ni. ó ṣáájú pé kérúbù ń kéwú tí kérúbù ń fa àyà tó ń ṣe láyé láyé lọ́la. bẹ́ẹ̀ni kérúbù ṣé mùsùlùmí náà ti yá wá ní àbáwọ̀ yẹn. bẹ́ẹ̀ni wọn yá wá láti inú mùsùlùmí èdè arabic tí mùsùlùmí ń sọ yẹn èdè lárúbáwá yẹn kò ṣe nǹkan kan náà pẹ̀lú kérúbù ó jọ nǹkan kan náà létí ìtumọ̀ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ni ṣé mọ̀ pé ní ìsìn tí ó dàbí ìgbà bá ka fatia tẹ́ ẹ ṣe bisimilahi ramoni rahim alihamdulilayi rabbil alamin aramoni rahim maliki yaumidin iyaka na abduwa iyaka na sa'im idina siranta mustaqim siranta lazina lamta alehim geri mabdubi alehim waladoli ami ṣé mo pẹ́ yìí tí mo nìyẹn nítorí pé mùsùlùmí ni tí wọ́n bá fi èdè fọ̀ ní ìlànà yẹn ọ̀tọ̀ ni ìtumọ̀ tó máa túmọ̀ sí o. kò ní jẹ́ pé fati àtẹ̀kà tó ń sìn kò ní jẹ́ pé fatia tẹ kàtọ́ nísìnyí